kí ẹ̀yin brọ́dà mi àtẹ̀yin sísà mi káàkiri àgbàlá ayé lórí ìkànnì yìí a ti ń gbé àṣà ìṣe àti ẹ̀sìn ilẹ̀ wa lárugẹ ní ilẹ̀ yorùbá àti káàkiri àgbàlá ayé fọ́nrán kan wà tí ó ń lọ káàkiri bàbá wa àràbà ìfálékè àwórelà wọ́n ti bá wa fi èsì sí i a ní láti sọ̀rọ̀ púpọ̀ àwọn bàbá wa náà ló lè máa bá wa fèsì sí irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n lọ sí orí ayélujára wọn ní àná wọ́n ti fi èsì sí i èsì náà ni mo fẹ́ kí gbogbo wa rí nítorí tá a bá ní kékeré a máa sọ̀rọ̀ ká máa fún àwọn àwọn mùsùlùmí ní ká máa dá wọn lóhùn àwa lè má ní ọ̀rọ̀ tó kún tó láti fi jẹ́ kí ó yé wọn nípa gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ tí wọ́n fi ń ta àbùkù bá ìṣẹ̀ṣe ṣe mọ̀ wípé àwọn bàbá wa náà ni wọ́n mọ Ifá délẹ̀délẹ̀ wá sì tún nífẹ̀ẹ́ sí láti máa béèrè ìbéèrè lọ́wọ́ wọn káwa lè máa ní ìmọ̀ sí i nǹkan tí à ń ṣe lórí ìkànnì yìí nìyí fídíò tí bàbá wa Àwórelà tí wọ́n ṣe láti fi fún um ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí ní èsì òun ni mo fẹ́ kí ẹ gbọ́ nítorí wípé tí àwọn ọ̀rọ̀ wọ̀nyí bá ń lọ lórí ayélujára tí àwọn bàbá wa ò bá fèsì sí i ó ṣeé ṣe kí àwọn ọmọ wa tí wọ́n ń bọ̀ nínú ìṣẹ̀ṣe kí wọ́n máa rò wípé ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ tí àwọn mùsùlùmí yìí ń sọ. Ìdí nìyí tí mo fi fẹ́ kí ẹ wo fọ́nrán yìí kí ẹ̀yin náà lè fi mọ òtítọ́ ọ̀rọ̀, òtítọ́ ọ̀rọ̀ náà ni kì í yẹ ká wò. Ẹ jẹ́ ká wo fídíò náà, òun ni eléyìí. Mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ bóyá àwọn tó ń pera wọn ní ẹlẹ́sìn Islam lénìí bóyá wọ́n lọ́nà àbọ̀ lọ́nà bóyá lóòótọ́ ni wọ́n bóyá ó jẹ́ ìjọba lórí ẹ̀sìn ó mi pè é nínú ẹ̀mí mi ọ̀rọ̀ wọn. ẹ tẹ̀síwájú kẹ́ ẹ wo dáadáa o ṣé rí ẹ ṣé wọ́n rí. Wọ́n rí. ayé mo lérò pé ẹ gbọ́ ohun tí mo gbọ́ ohun tí mo fẹ́ ká jọ gbọ́ mo torí ẹ̀ wálé ní ọ̀run nìyẹn ntí àfa ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ló kó sọ mo fẹ́ túmọ̀ àlàyé ọ̀rọ̀ yìí mo fẹ́ ká wá jọ gbọ́ mi dáadáa ta ló purọ́ nínú àwa oníṣẹ̀ṣe àti àwọn tó ń pè ní mùsùlùmí lẹ́nu ta ni òpùrọ́ ìtẹ́ ẹ̀mọ̀ tí mo torí ẹ̀ wá ni mo fẹ́ tọ̀ mọ́lẹ̀ sí jẹ́ wá lọ bẹ̀rẹ̀ láti yàrá olódodo lónìí ta ló mọ lọ́run oníṣẹ̀ṣe ló mọ lọ́run ẹni tó bá mọ ẹ̀tọ́ tó sì ń ṣẹ̀tọ́ tí ó ń fọmọ ṣu tọ́ṣu tó ń fi ọmọ kà tọ́kà irú wọn lólódodo tó lódò wa lè wí o nínú ẹ̀tọ́ tá a sọ pa rẹ̀ ní pé babaláwo ó dáfá ó ní à ẹ lọ́ọ́ bọ ṣòǹkó ó mọ̀ pé tẹ́ ẹ bá wà yìí ọ̀rọ̀ ṣòǹkó ni níta gbélé òun lọ́wọ́ ni láti wò ó kó dẹ̀ sọ òdodo fún yín nínú ẹ̀tọ́ ni kéèyàn dábàá kó ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ òrìṣà ńlá ni so ẹni tí ọ̀rọ̀ bá kàn ni babaláwo sọ fún yín pé ẹ̀nà ọba ní ìgbà mìíràn wà ó wá ṣeé ṣe kírú ẹni bẹ́ẹ̀ kó lọ sọ́dọ̀ ṣọ̀ǹgó tí bá ní kó lọ bá yẹn kó wá bọ ṣọ̀ǹgó kí n tó torí ẹ̀ bọ ṣọ̀ǹgó kó má rí ẹ̀ ń tẹ̀lé mi bọ̀ àṣìṣe tó máa wá ń ṣẹlẹ̀ sí ọmọ ènìyàn ní pé kàkà kó padà sọ́dọ̀ babaláwo ẹ̀yẹ pé mo ti bọ́ ṣàngó bákan náà ni ọ̀rọ̀ mi rí yóò tún ba lè bọ̀ mí lọ yóò máa lọ ṣoògùn yóò lè máa ṣoríṣiríṣi bẹ́ẹ̀ a máa sọ pé bákan náà lọ̀rọ̀ òun rí bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ṣòǹkó tó bọ kò tí ì gbà tàbí ká sọ pé ẹ̀ṣẹ̀ tó ṣe ṣòǹkó ti pọ̀ ṣòǹkó ń bínú síran rẹ̀ kàkà kó wá dúró mọ́ ṣòǹgó lẹ́sẹ̀ kó bẹ̀ sí ní gbé àbẹ̀túnbẹ̀ kó lè rí ojú rere ṣòǹgó irú ẹni yìí àlọ́mà jáwé jágbó káàkiri a kó ọ̀rọ̀ fa àkósọ̀nù tí ó kó yàyà ti bọ ṣòǹgó lọ́jọ́ kan kò mọ̀ bóyá ṣòǹgó gbọ́ ni tàbí kò yìí gbọ́ tàbí irúnmọlẹ̀ kan ń bẹ tóun àti ṣòǹgó jọ ìrìn àjò yìí pọ̀ kádùrà rẹ̀ kó tó gbà tí ṣòǹgó fẹ́ kó mọ̀ tí kò tíì mọ̀ ìyẹn ni àṣìṣe kéékèèké tó wà nínú àìrógunṣẹ́ tán àwọn ènìyàn lẹ́ẹ̀kejì ńbẹ ẹlòmíà máa jẹ èèwọ̀ èèwọ̀ tó sì ń jẹ yìí lè wọ̀ tí Ṣàngó torí ẹ̀ ń bínú sí i Ifá wa sọ fún pé kó lọ́dọ̀ kó Ṣàngó mú o ó wá dọ́dọ̀ Ṣàngó ó sì tún ń jẹ èèwọ̀ tí Ṣàngó ń bínú sí kó pàgbò mẹ́rìndínlógún fún Ṣàngó lè má gbà á ó dìgbà tó bá mọ èèwọ̀ yìí tó sáfẹ́ èèwọ̀ yìí kó tó bọ Ṣàngó kí Ṣàngó tó kọjú ìpèsè àìláforítì àwọn ènìyàn tó àìnígbàgbọ́ wa tó àìdúró ṣinṣin nínú tá a dì mú ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá fi ń yọ̀ wá ẹni tí ò yẹ kó lẹ́nu ọ̀rọ̀ lórí wa ti fi lẹ́nu ọ̀rọ̀ lórí wa. fúdi èyí olódodo ni oníṣẹ̀ṣe oníṣẹ̀ṣe lẹni tó mọ ọlọ́run àwọn ọ̀nà tá a gbà mọ ọlọ́run pọ̀ gan-an torí pé a ní fi òrìṣà wa wé ọlọ́run a ní fi eégún ilé wa wé ọlọ́run a ní fòṣàlé wa wí ọlọ́run àwa kì í sì bá ọlọ́run wa orogún torí pé ìgbàgbọ́ wa sọ fún pé ogun tó wà láyé tọ́lọ́dúnmarè ni ẹ̀kọ́ àwọn baba ńlá wa sọ fún pé gbogbo nǹkan tọ́lọ́run ni nílẹ̀ yorùbá lọ́sọ̀ máa gbọ́ pé ohun gbogbo tọ́lọ́run ni ohun gbogbo tọ́lọ́run ni tolúwa làṣẹ tolúwa làṣẹ tọ́lọ́run làṣẹ o ọba bíi ọlọ́run kò sí ilẹ̀ yorùbá lẹ́ẹ̀ máa gbọ́ bẹ̀ lẹ́nu àwọn oníṣẹ̀ṣe ìyẹn fi hàn pé gbogbo tá a bá wá sọ lénìí òdodo ni àwa ò wá bí láti wá tako irọ́ ẹ láti wá dìfẹ́ di irọ́ pé ẹ ká máa fi irọ́ bo òótọ́ lójúmọ́lẹ̀ rárá ká bá ń fi irọ́ bo òótọ́ lójúmọ́lẹ̀ jẹ́ òun lẹ́yìn èèyàn máa mọ bí tẹ́ ẹ sọnù sí níjọ́ ilẹ̀ máa mọ ohun tẹ́ ẹ̀ ń wá níjọ́ ilẹ̀ máa mọ ohun tó sọnù lọ́wọ́ yín sọmọ wá bí lẹ́nìí láti wá fi òdodo hàn yín ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín kọ́kọ́ sọ fún yín pé àwa oníṣẹ̀ṣe o àwa ò bá ọlọ́run ṣorogún àwọn oníṣẹ̀ṣe o àwọn ò fẹ́ lomi ìwé ọlọ́run àwọn oníṣẹ̀ṣe o àwọn ò pe ní orúkọ tí ò jẹ́ ẹ ń béèrè lọ́wọ́ yín ǹjọ́ possible kí ó jẹ́ pé àwọn ìran kan gbà pé ọlọ́run ni àwọn tí wọn ò mọ ọlọ́run wọ́n dẹ̀ sọ pé àwọn ò mọ ọlọ́run àwọn tí wọn ò mọ ọlọ́run wọ́n dẹ̀ sọ pé àwọn ò mọ ọlọ́run ẹ jẹ́ ká béèrè látòrí àlùkùránì àlùkùránì tẹ́ ń wò yìí bàbá ńlá fírímù irọ́ ayé àtọ̀run ni ọlọ́run ò lè jẹ́ kọrú ẹ̀ o ọlọ́run olódùmarè tèmi ń sìn tí mo mọ̀ kò ní jẹ́ kọrú ẹ̀ tí bàbá gan bá wà láyé bàbá kan tó bá bímọ mẹ́wàá tọmọ ẹ̀ bá wá yàpá nílé tàbí ọmọ yẹn ń lórí tí bàbá yẹn lè ṣe ni pé ó lè má pín ogún rẹ̀ ó lè má pín ogún rẹ̀ fún ọmọ yẹn ó lè sọ pé òun kọ ọmọ yẹn lọ́mọ ṣùgbọ́n nínú ìtọ́ rẹ̀ yóò kọ síbẹ̀ pé èmi ni mo bí o nígbà tó yà pa àlè ni mo pa tì ẹ máa bá mi bọ̀ mo fẹ́ kẹ mo fẹ́ wá fọ ìmọ́lẹ̀ òtítọ́ ọmọ ni o mo fẹ́ fìdí òtítọ́ hàn gbogbo ayé ni o kámọ̀ ń bolo òtítọ́ ń gbé ṣọwọ́ oníṣẹ̀ṣe ni <clears throat> àbọ̀wọ́ ọ̀hún tó kọ́ra ní mùsùlùmí ẹ dákun ẹ máa bá mi bọ̀ bàbá ìwọ náà tó wà láyé ìwọ náà tó bímọ ǹjẹ́ o ti gbọ́ pé ìtàn ìdílé kan sọ pé bàbá kan bí ọmọ ó wá sọ ìtàn rẹ̀ pé ọmọ yẹn o èmi kọ́ ni mo bí nínú tọ̀ ó lè kọ́ ọmọ yẹn lójú ayé kó sọ pé mo kọ̀ ẹ́ lọ́mọ mo kọ̀ ẹ́ lọ́mọ ṣùgbọ́n nínú tọ̀ rẹ̀ kò ní jẹ́ sọ wípé èmi kọ́ ni mo bí ọmọ yẹn èèwọ̀ ni o èèwọ̀ ni o kódà kó wá jẹ́ pé ìyá ẹ̀ gbóyún ẹ̀ wá nú ilé rẹ̀ ni tó dẹ̀ ń tọ̀ yóò kọ́ nínú tọ̀ rẹ̀ pé tọ̀ mo gbà á tọ́ mo gbà á tọ́ mo gbà pé ọmọ mi ni torí pé mo fẹ́ ìyá ẹ̀ tòlótòló ni ẹ jẹ́ àwa lọ sínú àlùkùránì tó bá jẹ́ pé lóòótọ́ ọlọ́run olódùmarè ló kọ àlùkùránì ọlọ́run wo lọ́lọ́run olódùmarè gangan tó mọ̀ tó bá ń ju gbogbo nǹkan ayé ṣé ọlọ́run gangan bá rẹ lè fẹ́nu ara ẹ̀ pé èṣù lọ́lọ́run tọ́lọ́run bá bá ara ẹ̀ pé èṣù lọ́lọ́run ó accept ẹ̀ lọ́run nìyẹn Jo ó pọ́sibù kí ọba ìlú ọba ìlú ọba ìlú kan kẹ́nìkan pẹ̀lú ẹ̀jọba wa du adé kóun ti jọba kẹ́nìyẹn di ọba kí ọba yẹn wá fẹ́ sọ̀rọ̀ kó bá sọ pé má lọ sọ́dọ̀ ọba wọn o tó bá ti pè ní ọba wọn ó ti àgírí ẹ̀ pé ọba ni lóòótọ́ ẹ gbọ́ mi dáadáa ó ti àgírí ẹ̀ pé ọba ni lóòótọ́ ètò mo bá lé ní òdodo ọ̀ ni mo bá wà o mo wá fẹ́ kẹ́yìn ọ̀jọ̀gbọ́n ènìyàn èèyàn onímọ̀ olóye kẹ́ wá mú òdodo nínú ọ̀rọ̀ mi lẹ́nu torí pé ìyàrá òdodo ni mo ti ń ṣàwo ìyàrá òdodo ni mo ti ń ṣàwo ìyàrá òdodo ni mo ti ń ṣàwo èyí ni tí mo fẹ́ kí gbogbo wa kájọ dì mú kájọ dì mú kájọ fọ́ kó mọ́ lólólólólóló kájọ fọ̀ ọ́ kò mọ lólólólólóló kájọ fọ̀ ọ́ kò mọ lólólólólólóló. ọlọ́run ọba ti kó kó méjì ọlọ́run ọba ìkókó méjì ọ̀pọ̀ ṣoṣo ní ọlọ́run. so báwo lọ́lọ́run ṣe máa wá sọ fún àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀yin ẹ má lọ bú ọlọ́run tí wọ́n o káwọn náà má bàa bú ọlọ́run tí ẹ wá dájọ́ ẹ̀yìn lẹ́yìn kọ́kọ́ tẹ̀ ẹ́ sórí àtẹ kẹ́ ẹ ṣe ìdájọ́ yìí bó ti tọ́ àti bó ti yẹ èkínní nù ní yàrá òtítọ́ tẹ́bí mọ̀ pé àlùkùránì tá a sọ yìí ẹnìkan ló kọ jókòó nìkan tó kọ́ láti jà wá lólè ní ẹ̀kọ́. ní ti àbọ̀ tó wá sọ̀rọ̀ yìí òun ìmáàmù àgbà àti Ògbómọ̀ṣọ́ tó sọ̀rọ̀ yìí ẹ gbọ́ tó sọ ni ó ní òun ló sọ̀rọ̀ òtítọ́ o ó wá ní ẹ̀sìn Ìsìláàmù ní ẹ̀sìn àbáláyé. tó lọ sínú àlùkùránì wọn yìí náà gé àwọn náà lọ tún kọ sínú àlùkùránì o tọ́tún sí tọ́tún torí o ó ní àwọn akẹ́yìndé gbẹ̀gbọ́n bàbá Fatima akẹ́yìndé gbẹ̀gbọ́n bàbá Fatima báwo la akẹ́yìndé gbẹ̀gbọ́n tó ti wá di aṣáájú dé báwo la kẹ́hìndé gbẹ̀gbọ́n ṣe tún di first born báwo ni last born tún ṣe di first born kò yé wa ó lè lórí òdòdó làwọn òtítọ́ ẹ̀ ló fẹ́ ká gbé yẹ̀wò ká mọ̀ pé ṣé olóòótọ́ làwọn ẹni ìṣá ṣé àwọn ẹni mọ̀ kó sọ mọ́ ṣé ẹ rò pé àwọn ẹni kóòtù gbogbo padà bọ́ ń káàkà gbárí ṣé ẹ tó ṣe pé ilẹ̀ ti mọ́ gbogbo ẹ̀ ti ilẹ̀ ti máa wó ti ya lọ́ ti ṣe wò pé kí làwọn lè tún fi tó lè fi pọ́ ìwọ ọpọlọ ẹ̀yìn ọmọ Yorùbá kí làwọn tún lè gbélé lọ́wọ́ wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ pé nìkan ò lọ lọ́rùn nínú àwa àti wọn ta ló lọ́lọ́run ta ni ò lọ́lọ́run lọ òkè ẹjẹ àgbàgbẹ pé kíkẹ́ lè mọ̀ kó níwọ́nú alukurani wọn gbà pé alọ́lọ́run alukurani wọn gbogbo gbé dání ó gbà pé a ní ọlọ́run ẹ̀jẹ̀ ká ló kọ́kọ́ pàtẹ́wọ́ fún olódùmarè báwo ló ń ṣe wá dá george láyé ara ẹ pé a lọ́lọ́run nígbà tí alukurani fìdí ẹ̀ múlẹ̀ fún pé àwọn wọ̀nyí ò wọ́n ní ọlọ́run àbí táwọn olùkọ́ ni wọn ò bá gbàgbọ́ pé a lọ lọ́hùn kí ló tó sọ fún ọ pé ẹ má bu ọlọ́run wọn o kó má bàa bu ọlọ́run wa. ìyàrá irọ́ ni mo fẹ́ kẹ́kọ̀ọ́ tún wo ìyàrá irọ́ ni mo tún wò lọ́wọ́lọ́wọ́ o ta ló nírọ́ láàrin àwa àti wọn báyìí láàrin àwa àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ alukurani wọn tó gbójúlé tó ń tẹ̀lé ó prove wọn pé a ní ọlọ́run ó lè jẹ́ kọ́ mọ̀ pé ọlọ́run ti wá yàtọ̀ sọ́lọ́run tàwọn. ó jẹ́ ká mọ̀ pé ọlọ́run ti wọn ó yàtọ̀ sí ọlọ́run tàwa. ó pùfẹ̀ fún pé wọ́n lọ́lọ́run o ẹ má bú ọlọ́run wọn. àdàbẹ́ ọlọ́kà jáde ọlọ́run lọ sọ o lẹ́nu kúránì wọn lè lọ́ fi ń ká o. àwọn lọ sọ ní yàrá irọ́ àti òdodo ni mo ṣe wà lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ènìyàn ẹ bá mi ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ alukulari tó gbé láti sọ pé má bu ọlọ́run wọn kó má bàa bu ọlọ́run òun dẹ̀ jáde onígbà tá a lọ́dọ̀ káwa lórí ọ ṣé àwa lórí irọ́ ni báyà bó mu tí òun kò tẹ̀lé alukulari tó gbé dání ṣẹ́gbẹ́ gáì ni wọ́n fún àná ẹ̀ náà fún àná ẹ̀ náà èèyàn wa ẹ já ẹ jí ẹ sùn torí náà ni a ṣe ní kí a máa pariwo ọ̀rọ̀ yìí tó bá ti sọ kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ wa ká fìdí ẹ̀ múlẹ̀ ẹ dákun gbogbo ayé ṣe bí àwọn olóṣèlú pariwo pé orò tí wọ́n ń gbèyàn orò wa ń pààyàn orò wa ń jẹ̀yàn àbẹ̀yàn bọ orò ẹjọ́ o láti ọdún gbọ̀ngbọ̀n báyìí ìlú wo lẹ gbọ́gbọ́ gbé ṣèṣe mọ́ tó dijọ́ kejì tá a gbọ́ pé èèyàn kú ìlú wo ló gbé ṣòro tí yóò kú mbẹ wá gbogbo wọn lọ mẹ́tàrí lọ́dún kan kí èèyàn má kú kí ló ń fi èèyàn yẹn bọ gbogbo wọn lọ mẹ́tàrí kọ́ má gòkú bọ̀ mbẹ bóyá ọ̀dà bóyá gan olólùkù gan gòkú ẹ̀bọ̀ mbẹ kò tiẹ̀ yé ni ìyẹn ọ̀tẹ̀ yé ni bóyá gan olólùkù lè gòkú ẹ̀bọ̀ ìyẹn fi hàn pé mẹ́tà yìí èmi ò kọ́kọ́ ọdún kan bẹ o tó bá wá jẹ́ pé ọdún fákan lọ ṣe bí kan téèyàn kú ń bẹ̀ lọ́dọọdún kódà kẹ́ni kankan máa kú bẹ́ẹ̀rù ṣe pọ̀tò láyé ẹ ti sọ bí yẹn lẹ́nu o àwọn òrí yẹn o ọ̀fẹ́ lójú wọn fọwọ́ bò ó wọ́n gbé rọ́kàbí e, tí wọ́n fi kú ó lọ kú sílé ọlọ́run ni ọmọ ìjẹ̀bú òde lọ kú sílé lárúbáwá ọ̀n lọ kú sílé ọlọ́run sọdọ́ bá ti kú níjẹ̀bú adẹ́pẹ́lábá là ń lọ yẹn kí rọ o irọ́ funfun ò lélẹ̀ táwa ló ní irọ́ náà àti wọn ẹ̀jẹ̀ ẹ tó gbèsè dání tó dẹni pé àwọn ọmọ ogun òun wọn kú sí tóun kó wọn lọ tí ò lè jà tí ò lè béèrè títọ́ fi kú tó tó ń tan irọ́ fún wa irú èèyàn wo lẹ́ni yẹn ṣé lóòótọ́ ni àbókùrọ̀ ibi tí mi lọ nìyẹn o ṣé lóòótọ́ ni àbókùrọ̀ òkú èèyàn èèyàn kó owó bí bí bí four million five million. 8 million 7 million seven million lọ sí mẹ́ta ó dẹ̀ kú sọ̀rọ̀ ṣé o lọ fowó ẹ̀ ra ikú ni ṣé o lọ́wọ́ fowó ra ikú ni ẹ̀yin adé ẹ̀dẹ̀ ń kó wọn lọ ẹ tún pílíṣì pé ẹ tún wá lọ kú again ṣé o lóòótọ́ nìyí láì jẹ́ pé ẹ bọ́ bàtà lẹ̀ kẹ́ ẹ sọ ìdí fi kú ẹ mọ́ èèyàn ò dẹ̀ ní lọ kó má kú wọn ò ní lọ kí wọn má kú torí ọmọ àṣẹ o kò tó wá ṣe pé ní méjì mẹ́ta ló ń kú lọ́dọọdún o láti ẹ̀wà ọlọ́dún kan téèyàn ò kú láti ẹ̀wà gbọ́dọ̀ ẹ̀dá gbẹ́gbẹ́ ọdún yìí o adúpẹ́ o ní mẹ́ka o ẹnì kankan ò kú o lórí mi ti gbọ́jú mi ò gbọ́ rí àfi tí ìlú kan bá dúpẹ́ pé àdúpẹ́ ọmọ Yorùbá ò lọ́dún yìí o nígbà tó ọmọ Yorùbá ti kú lọ́dún tó kọjá wọ́n ti lọ má jọ ń bò míì wọ́n ti lọ má jọ ń bò míì ọmọ Yorùbá bá wọn lójúmọ́ ọdún kú ara nìyí ẹ̀yìn ẹkú lọ́dún ìtọ́jú tó ń bọ̀ kí ẹ̀wọ̀n ìlú mi kú tọ́dún tó lè kí ìlú mi lọ kú tọ́dún tó lọ́dún kẹta kí ó padà sọ́dọ̀ sí náà ṣé àwọn yẹn dẹ́kun ìfìmì ọ̀bọ orò sáwọn aláwa lóru tó ń jẹ́ èèyàn ni àwọn ọ̀rọ̀ lóru tó ń jẹ́ èèyàn àwọn òde nísọ yẹn o wọn ò ní bọ́ọ̀tà kan pariwo pé ara alárúbáwá ètò ìṣẹ̀lẹ̀ ti pọ̀ ju àníwájú yín o kọ́ ti ẹ̀ protest lé ẹ̀ lórí wọn ò ní protest yẹn Tinubu ló máa protest kọ́ nínú ẹ̀ tẹ́bi ń pa àtẹ tó ń kú èwo ló burú jù kọ́ ló má fi fi pa wá kẹ́mi wà kó gùn kí ìyàn kó kò lólè dé wa kò dùn mọ́ wa nínú kò sì tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n òdodo yìí kí ló dé tí yẹn sọnù táwa lòpùrọ̀ láàrin àwa méjèèjì ṣe tí wàá rí báyìí gbogbo àgbáyé pé mùsùlùmí lòpùrọ̀ ṣe tí wàá rí olódodo làwa torí àwa ò ẹ́bà fẹnìkan wí ọlọ́run rí àwọn ló ń sọ ẹ má gbọ́ o <laughs> mùsùlùmí ló sọ pé ọlọ́run ló sọ̀rọ̀ o wọn lọ́lọ́run sọ àlùkò láti kalẹ̀ látòdì ọ̀run fáwọn ni o wọn lọ́lọ́run sọ kalẹ̀ fún àwọn accepted wọn ní gbogbo náà nínú àdúrà wọn lọ́lọ́run ló sọ̀rọ̀ o ọlọ́run ló wá sọ wípé ẹ má bo ọlọ́run wọn ọlọ́run mélòó ló wá wà láyé ọ̀run mélòó la ní tí ẹni tó ní gbogbo wa tó fi wá sọ bẹ́ẹ̀ jáde lẹ́nu ẹ mú ìdání pé akọ irọ́ ń bẹ lẹ́nu wọn ìyẹn ní bá sọ pé àgbàlagbà tó sọ̀rọ̀ tí ò mú tọlọ́run ọba pẹ̀lú akọ irọ́ ti ńlá ti dé sẹ́nu olúwa rẹ̀ ìyẹn kan ìkejì tó mú o pé mo ti rábẹ̀rẹ̀ òtítọ́ ẹ ti rẹ̀ tó ń purọ́ yàtọ̀ sí olódodo àwọn àwọn ṣe nírọ̀ o gẹ́gẹ́ bí èdè wọn aṣọ onímọ̀lọ́fíkì onírọ́kọ́ làwà olódodo làwà torí ilé òdùdú àtàwà yìí àwa náà lọ́sọ̀rọ̀ ọmọdé máa ń dalẹ̀ kó má da ògún tó tó ọ̀rọ̀ ògùn dé ìwọ̀ amọ̀ bẹ́ẹ̀ nìkan kì í dalẹ̀ tó bá dẹ̀ wàá jẹ́ bẹ́ẹ̀ iná ẹ̀bì lọ gbogbo àwọn tó sì jọba lóde òní ẹrù ọba wọn láti balùkùrá lè búra o ẹrù ọba wọn láti fi bíáìbù bíbélì búra o ṣùgbọ́n ìbẹ̀rù bojú mú wọn láti fògùn búra ẹ̀mí wọn ò gbé láti jọ̀ǹgó búra ẹ̀mí wọn ò gbé láti fòṣàlá búra tó gbọ́ lọ sórí àpèrè ọmọ asádànù ni káwá lórí òdodo nínú tó ń sá fún yẹn àti tó ọ̀nà fi ń bọ́ra tó dẹ̀ ń ṣe kè. Tinubu tó ju wọlé tẹ́ ẹ ń protest lé lórí tí gbogbo apàdé pé ẹbí ń pa wá ìlà ń jẹ wáyé tẹ́ni kò bọ́dà sọ ẹni wọn pe Tinubu fìyà jẹ wá tó bá dé pé lóòótọ́ ló fìyà jẹ wá kí ló fi bọ́dà bí wọ́n á pè é. Kì í ṣàlùkùrá nìyí ló fi bọ́dà kí ló dé tí àwọn tó wà ní ds islam tí wọ́n ń bọ́lọ́ lójú tó ń gbà pé àlùkárí yóò ó ṣe é búra nígbà tí ọ̀pẹ ṣe inúwèé kì í gé èèyàn jẹ ejò inúwèé kì í gé èèyàn jẹ ajá inúwèé kì í gbóyàn kí ló dé ẹ ṣe pariwo pé rárá ẹ má fàlùkùrá ní ìbúra ẹ má fàlùkùrá ní ìbúra ẹ má fẹ̀sùn bá ìbúra ẹ wá lọ búra pẹ̀lú omi lásán ẹ wá lọ bálẹ̀ búra wọn ò ní fìyà jẹ wá o yà ní jẹ wá tó bá o táwa lò lódodo náà wà yẹn àti àwọn àwọn tó tọ gbogbo àgbáyé jẹ the whole world láti balùkùnrin fẹ má wọrí ayélujáfẹ lọrọ yìí tó bá ti balùkùnrin búra kò ní jà yín lólè ó lè balùkùnrin búra ó lè jà wá lólè kókó rẹ ṣe ẹ ti já lọ mẹdùn àìràwá kó wá fi búra wù náà bóyá ìlà òde sọ pa wọn. kí ló dé tá a ṣe báyìí táwa ló kùrọ̀ nínú àwa àti wọn tá ló kùrọ̀ tá la tún lọ tàbí èlùbọ́ mo lérò pé ìwọ̀nba díẹ̀ tí mo sọ yìí ó fìdí òpòrọ̀ múlẹ̀ láàrin àwa méjèèjì àtẹ̀ntó lọ́lọ́run àwa mọ ọlọ́run o ọlọ́run tèmi dẹ̀ mọ̀ kò jẹ́ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan tún jẹ́ lọ́run lẹ́yìn òun ọlọ́run tí èmi mọ̀ kò jẹ́ sọ bẹ́ẹ̀ wípé ẹnìkan tún jẹ́ ọlọ́run lẹ́yìn òun. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o ṣe ti rí wípé àtẹ̀yìn tó ń parọ́ àtẹ̀yìn tó ń sọ òótọ́ nínú fídíò yìí ẹ̀ ti rí gbogbo ẹ̀ ó yín ó tiẹ̀ ti yé gbogbo wa ó ti yé gbogbo wa ìdí nìyí tí a ṣe ń padà wá sílé Ẹ má gbàgbé lórí ìkànnì yìí ni a ti ń tàn mọ́lẹ̀ sí ẹ̀sìn, àṣà àti ìṣe wa. Ìwọ tí o ò bá tíì darapọ̀ mọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ rọra tẹ subscribe button tí ó wà nísàlẹ̀ kí ẹ lè máa rí àwọn fọ́nrán wa tí a bá gbé wọn jáde lóòrèkóòrè. Ẹ ṣeun, ó dàbọ̀.